pa àsọ́ọ́lẹ̀ àbí àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fúnra wa níjẹjọ wípé sharia islamu kìí sábà ṣe òpinya lọ títí nínú téèyàn sọ àgbẹ̀ntí ọkọ̀ kalẹ̀ bọ́bá ti jẹ́ pé pẹ̀lú àníyàn bẹ́ẹ̀ ni kọ́dà sọ débi pé ní sharia islamu ṣe gba sign language bí ẹni tí ò lè sọ̀rọ̀ bá fọwọ́ júwe pé báyìí ní nǹkan òun òun ra nǹkan báyìí òun bóyàn ní nǹkan báyìí tá a sì ti gbọ́ yé ṣẹ̀ríà ìsìláàmù gbà pé èrò ọkàn rẹ̀ náà ni ó ti fi yé wa ni láfi ní wàsíyà lè jẹ́ àkọọ́lẹ̀ ó sì lè jẹ́ kíni ó sì lè jẹ́ àsọọ́lẹ̀ àti wá ka hadith abdullahi bin umar rabi allahu anhuma tí annabuwa muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe wá lójú kòkòrò pé gbogbo ẹni ọba lásọọlẹ àbákọọlẹ kọ́ má jẹ́ kí ó ju òru méjì àbí nọrí wáyà ní òru mẹ́ta àfi kó ti máa kọ́ ń yẹ kọ́kọ́ kalẹ̀ torí pé nìkan ọ̀ma ìgbò ni ọlọ́jọ́ òde kẹ́yìn ó sì má wàá di ẹrù ẹlẹ́rù lọ àlìkìyàmà táwọn kan máa wá gbádùn nǹkan oní nǹkan lẹ́yìn ẹni tí ó sì gba nǹkan ní nǹkan tí ó sàsọ́lẹ̀ rẹ̀ ọ̀run rẹ̀ lọ́wọ́ o kọlọ̀nkọ́ mọ́sà sàmànà gbogbo wa àwọn amẹ́nubà díẹ̀ nínú àwọn òfin wàsíyà aṣọ ìdájọ́ wàsíyà ńgbò ní ó dandan ńgbò ní ó jẹ èèwọ̀ bákan náà àwọn nǹkan wo máa ba wàsíyà jẹ́ mẹ́yà bá ti sọ wàsíyà sọ bẹ́ẹ̀ àbíkó pé wọn ọ̀kọ́ bẹ́ẹ̀ mọ́ ẹnìkan wá lọ ti tọ́jú fọtostáàtì kalẹ̀ àbí kìnní kan pé ẹ ti kọ́ lọ́dún báyà só ah, ti sọ nípìn ìgbà tó wà láyé pé kò rí bẹ́ẹ̀ mọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ náà nù torí pé ti ń jẹ́ wá sí yà ní kínní ohun téèyàn sọ àbọ̀kọ àmọ́ tí ò ní ṣiṣẹ́ àyàfi kínní àyàfi gbà tí ọba kò láyé mo rò pé fáǹfà ta lè rántí àbáwọn tí ọba wá ń jẹjọ́ torúpa àdífù wàsíyà náà ni tòní ta fẹ́ ká ansad ibn abi waqqas radiyallahu anhu qala جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع من وجع اشتد بي سعد بن أبي وقاص رضي الله تعالى anu nínú àwọn àgbà sọ̀hábí annabuwa muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí sáàdù yìí ó ṣẹlẹ̀ lọ́dún ta ń pè ní ọdún hajjatilwada ìyẹn ni pé ọdún ta nẹ́bí ṣe ájì ìdágbére tó ipé kọ́dùn náà ni hajji ẹyọ kan péré tí annabuwa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kábẹ̀rẹ̀ fíkì wàhadìsì láti bẹ́ẹ̀ nìna ọ̀pọ̀lọpọ̀ ni ó fi àwọn tá a lè pè ní ojúṣe àbí priority lẹ̀ tó yẹ pé ní a mọ́kàwá yóò gbọ́dọ̀ já ogún ọdún ni tá a ti ń lọ ọgbọ̀n ọdún ni tá a ń lọ kọ́dọ̀ ẹlòmíọ̀ kọ́ kó séèyàn jàǹbá kí wọ́n sá mọ̀ pé ajìrì ọ̀já anabuwa muhammad sallallahu alaihi wa sallam ajì mélòó la nabi ṣe kéyìn obìnrin rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam aji mélòó la nabi ṣe òun ni ó fi wà nù fi pé gbogbo ọdún téèyàn bá gbé láyé èèyàn bá gbọ́gọ́rùn ọdún láyé ẹ̀ẹ̀kan péré ni aji ṣe ọ̀ràn yàn léèyàn lórí ẹ̀rí gbogbo yòókù téèyàn bá lágbára rẹ̀ ó di kíni ó di náà fílà èèyàn gbọ́dọ̀ wá pa ojúṣe tọ́jọ́ràn yàn tì kó lóun ṣe kíni kó lóhun yàn nàfilà apàkíyèsí gbogbo ẹni ọba ní ojúṣe kan àbí mi tó jẹ́ dandan dandan ni ìyàwó ẹni àwọn ọmọ yàn àwọn òbí yàn méjèèjì dandan ni kéèyàn wá ntí wọn jẹ ntí wọn lò ntí wọn nà láyé lónìí nísìnyí ọ̀rọ̀ ntẹ́yìn ọ jẹ tí ọ jẹ nìkan àbí tí ó mu nìkan kọ́ ntí ọ kọ́ lẹ́kọ̀ọ́ tóun náà fi ní dẹni tí ó máa ráre ní àwùjọ ara responsibility èèyàn ni bí ẹ bá wá pa ọgbẹ eléyìí tí tó pé hajj náà fìlà ní í ṣe ọ̀dà bíi pé kò gbọ́ ìsìláàmù yé tó àbí bàbá tiẹ̀ la fẹ́ ṣiṣẹ́ olóore náà àwọn nàwáfílù pọ̀ torí pé àdánwò tá a rí lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ náfìlà tó ní ládàá tó pọ̀ ju èyí tí ó hàn lọ àwọn èèyàn yà sí i àmọ́ èyí tí wọ́n mọ̀ pé èèyàn mẹ́jọ lọ́rán lọ́dún yìí èèyàn mẹ́wàá lọ́rán lẹ́sìn ogún èèyàn ní máa rán lọ ájì lọ́dọọdún èyí ń lọ̀pọ̀lọpọ̀ bàbàrà tó yẹ pé àwọn owó yìí o sì lè lò ó sọ́nà bòmíì kọ́dà tí ládàá rẹ̀ ọ̀pọ̀ ju eléyìí tó ń se yìí lọ àpé wọ̀ ní kéèyàn rán èèyàn mọ́ka o báyé rẹ̀ bá wà àmọ́ ìsìláàmù ọ̀gbà báwa ti sọ́ọ́dì lónìí tí èèyàn ó fojú sí lẹ́ẹ̀ tó ìpé náà fílà ní àwà mú bí ìgbà tá a mọ́ràn èèyàn pàtàkì jù lọ́nlẹ̀ yóò báyìí ẹ̀wọ̀n gbogbo bá ti ń sẹ́sìn wọ̀ òun náà ẹlòmíì òpó karùn-ún ni hajj wà nínú ìsìláàmù òpó kìíní gan òdúó òpó kejì kan ọ̀fẹsẹ̀ lélẹ̀ ẹ̀kẹ́ẹ̀tọ́ òdúó láti parí hajj làwọn tí máa bẹ̀rẹ̀ sílẹ̀ yorùbá yẹ sáájú wọn lọ mọ́kànáà gbogbo àwọn eléyìí ẹ̀dá kan ẹ̀ ń ta fi yà lọ bí eléyìí ni pé ẹ̀kan náà là nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́ yọ̀ǹda fún kó ṣe hajj bẹ́yẹn bá sì dèrò ọpẹ́ láyé tó hajj ẹ̀yọ̀ kan òun náà lọ jẹ́ dandan fún yà gbogbo ìtọ́ bá kù náà fi lànà bẹ́yẹn bá wá ti mọ eléyìí ní náà fi là gbọ́dọ̀ ra ọ̀ràn yẹn láre ní títorí pa afẹ́ ṣe àfẹ́ẹ̀sẹ̀ náfílà kọ́dà bọ́ bá sí dọ̀rọ̀ náfílà náà ẹ̀mẹ́jọ jẹ́ kó ojú kan péré ní náfílà wọ́n mọ̀ọ́mọ́ alimami abdullahi bin mubarak rahimahullahu ta'ala nínú àwọn àgbà tábìrì abdullahi ibn mubarak bóyá ti mẹ́nu bá ń bì rí òun ní ń lọ hajj lọ́dún kan òun àtàwọn ọmọ kíwà tí gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n diwó lọ́wọ́ tí wọ́n ná lọ tí wọ́n ná bọ́ wọ́n nígbà wọ́n ṣe wọ́n fẹ́ wọ mọ́ká wọ́n wá rí obìnrin kan àtàwọn ọmọ rẹ̀ wọ́n ń sa àtàn wọ́n ń sa oúnjẹ táwọn èèyàn dà sórí àtàn èyí tí ọba ti bàjẹ́ tán káwọn náà orí nǹkan jẹ Ibn Mubarak wa kóra dúró owó orí tóbìnrin yìí ń ṣe ọwọ́ pé gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ pé kó wọ́n dá ntókù wá jọ àtẹ̀yìntà àna táyìdẹ́ mọ́ká àtẹ̀yìntà àna tí a padà délé ọba kó gbogbo rẹ̀ ìwà arábìnrin yìí ń gbà ọwọ́ akọjú sáwọn èèyàn rẹ̀ ń pé haza hajjuna haza na'am haza hajjuna hajji wa ní lọ́dún yìí abdullahi bin mubarak nínú àwọn àwòkọ́sí wa nù ọ̀pọ̀lọpọ̀ lónìí rọ àwọn tẹ́lẹ̀ rán mọ́kà yìí náà bùkátà àwọn ń bẹ lọ́nà bòmí tọ́lẹ́ni tí ọba lágbára mọ́kà ọlọ́run pé dandan kọ́ wá o torí yìí ò yí àwọn èèyàn wa náà ẹlòmíì náà máa dààmú bóyá lẹ́nìkan lágbóró àbí lẹ́yìn fámìlì àbí níjọba ẹ̀sán àwọn maka kìí ṣe dandan límà ní sàtọ́ ilé ìhì sẹ̀bílá lọ́lọ́run wí pọ̀rọ̀ hajj o ẹni ọba lágbára lára agbára ní kéèyàn lágbára owó kọ́ lágbára àlàáfíà ẹ̀rí kìí ṣe dandan ní kéèyàn máa wá jìn àbí a túláàsì ẹnìkan gbogbo eléyìí dákun ẹjá fi kẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́ ló lánàbí náà sí hajji sallallahu alaihi sallam ẹ̀kan péré ni annabuwa muhammad sallallahu alaihi wasallam sí hajji bọ́lọ̀ bá sí yọ̀nda fún ẹ̀kọ́dà bẹ́yẹn sógún bọ́ sọ́gbọ̀n kìí sí wọ̀ àmọ́ kó tó bí ọlọ́wọ́n bá ti tó eléyìí náà láàfi wá pàkíyèsí àwọn kan tí ṣètọ́ ní lóò olówó ọlá láàfíà gbogbo ń tèèyàn ní tí fi lọ hajj lóní wọ́n bẹ̀lẹ̀ yorùbá kánrin lóní òní london ọ̀la amẹ́ríkà ọ̀túnla france ni wọn ò mọ̀ bí wọ́n ti ń gba visa maka abẹ́lómi ní ah, àdẹ́sí máa dì funfun fún ya àwọn olè withstand yẹ inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́nkọ́mọ́sá yọrọ àwọn ẹni báyìí lájàgà ṣètọ́ ni wọ́n tó kú láyé bọ́lọ́wọ́ ti bìyàn pé ó tí ó bíyàn pé ò ṣe gba àwẹ̀ ò ṣe yọ zaka bẹ́ẹ̀ ni ó bíyàn pé ò ṣe ṣe gíní ò ṣe ṣe hajj ń gbọ́ lágbára ẹnu ẹni tó lọ́rùn ní bí ní ẹni tí ọ̀ lágbára àmọ́ ògbẹ́ ni ọ́ lágbára tí ṣètọ́ ní ń tán káwọn náà fura síra wọn ò dandan ní kẹ́yìn ó ṣe hajj ó kéré ẹ̀kan nígbèsí ayé rẹ̀ kọ́lọ́n kọ́mọ́sà ṣe àmàna gbogbo wa nípa báyìí sáàdù bí nàbí wàkọ́sì ni ìṣẹ̀lẹ̀ tó ń fẹ́ sọ yìí ọ̀sẹ̀lẹ̀ lọ́dún tà nẹ́bí ṣe hajj ìdágbére èyí tà ń pè ní hajjatu alwada sáàdù bí nàbí wàkọ́sì náà bẹ̀ nú àwọn tó tẹ̀lá nẹ́bí láti madina lọ sí maka láti lọ ṣe hajj ńgbà wọn wá dé maka ẹ̀kọ́ pọ̀ púpọ̀ nù hadithi yìí kéèyàn ó dé maka kọ́ rẹ̀ kò sórí ibú o torí gbogbo ẹ̀ la máa gbọ́ pé ìwọ̀ ẹ̀sẹ̀ ya kínní gbogbo wa bú bàbá kínní mọ́kà lọ́lọ́njì lọ yọ sí àà ẹ̀lá fún gbogbo eléyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ọ̀rẹ́ sáàdù bí náà bí wà kọ́ọ̀s nínú àwọn ẹni ọlọ́run nínú àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àgbà sọ̀hábì ni ọ̀rẹ́ níbo ní mọ́kà nígbàwo nínú hajj ọlọ́ni máa rẹ̀ wá bọ́ba rẹ̀ yàn èyí wọn wá pé àwa délé àwa sọ ọ́ di sítórí á ojú rẹ̀ rí mọ́ká gbogbo wa bú rẹ̀ òun ló ti lọ ẹ̀dàkùn gbogbo àwọn nǹkan báyìí yóò bá ní máa sọ ọkọ̀ lẹ́rìí eléyìí náà ó ti tó wa lẹ́rìí pé ọ̀rọ̀kọ̀rọ̀ ni yá mo gbọ́ pé sáàdù bí náà bí wà kọ́ọ̀sì nínú àwọn sọ̀hábí anábùa muhammad sallallahu alayhi wa sallam ọrẹ̀ níbo ní maka kódà bí yẹn bá kú maka bọ́lọ́n bá kádàrà pé bẹ̀ ń tiẹ̀ tán sí lọ́lọ́n kádàrà pé ajá ni tiẹ̀ maka ní ọba kìí ṣe pọ́sẹ̀ lọ́hùn o àríkà nù hadithi iná nínú àwọn sọ abẹ́ ànábì tó tẹ̀lé ànábì lọ maka tó ṣe gíní tó kú maka gbogbo àwọn eléyìí àwáwí tí ojú yóò tó kéèyàn má máa wí. sáàdù bí nàbí wà kọ́sìn rọ́bì allahu anhu kọ́ọ́lì. جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداء من وجع اشتد بي سعد الله النبي واكين نعرك تلقكو قدك سعرك يه سعد روين ربه ààrẹ téèyàn fi ń rò pé bọ́yọ́ lọ́jọ́ ló dé ńlá ààrẹ tó ṣe sáàdù bẹ́ẹ̀ yàídù ni ọlànàbí wa kíun ara súnà nàbà muhammad sallallahu alaihi wasallam tọ́pọ̀lọpọ̀ wọ kàkúnmọ́ lónìí òun ni àyádátú almariyid nínú súnà nàbì kéèyàn máa lọ bẹ aláàrẹ̀ wò ànàbì máa ṣe bẹ́ẹ̀ púpọ̀ sallallahu alaihi wasallam kọ́dà kò fi mọ́pà nábi ń bẹ́ńlé nìkan orírìn àjò lànàbí wà nínú hajj lọ́wà síbẹ̀síbẹ̀ ànàbì tún ráyè lọ kí aláàrẹ̀ eléyìí fi rìn lẹ̀ pé kìí ṣe súnà tó yẹ ká fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú gbogbo ẹni tí àbárí mọ́sálásí àbájọ́ ń ṣiṣẹ́ àárí kọ́ wá bí iṣẹ́ àwa gbọ́pọ̀ rẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ ní ká lọ kí gẹ́gẹ́ bí mùsùlùmí bàbá wa lọ kí aláàárẹ̀ àwọn àdáàbò wa ń bẹ ẹ̀kọ́ ń bẹ èèyàn gbọ́dọ̀ máa wá sọ̀rọ̀ tí ó máa má láàárẹ̀ jákàkó ń bi kí ọlọ́run máa sọ̀rọ̀ tí ó máa dẹ́rù bá aláàárẹ̀ eléyìí ò sínú ẹ̀kọ́ ọ̀ kọ́dà bẹ́yàn rí ń tọ́ yẹ kọ́ dẹ́rùbà wọ́n ma wá fi lọ́kàn balẹ̀ gbà lámọ́yí tó se ń jò ní ìnà ọ̀padà òun náà padà gbánu gbòòrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dà àmọ́ kéèyàn ọmọ sọ̀dà kejì ẹ̀ yá ìtọ́pa àti nínú à gbogbo ẹ̀ tí bá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀dá kan kọ̀dá o kọ̀dá pé irú ẹni bẹ́ẹ̀ kọ́fẹ̀ kan jókòó kọ́mọ́lọ̀ kí aláàárẹ̀ ọ̀sán fún un àmọ́ bí yẹn bá lè lo ẹ̀kọ́ islam ládàá ń bẹ̀ ń bẹ̀ púpọ̀ kéèyàn lọ bẹ aláàárẹ̀ wò ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ bọ́bá dọ́dọ̀ aláàárẹ̀ ọ wá ṣàdúrà fún ọ ṣàdúrà fún àwọn àfáà ní ọba jókòó níjókòó tí ò ní nílá ìṣẹ́jú mẹ́ta mẹ́rin márùn-ún ó ti tó lọ́dọ̀ aláàárẹ̀ ọ fẹ́ sinmi àìwá lọ jókòó ti aláàárẹ̀ àtúnwá mú newspaper lọ́wọ́ máa kà mẹ́ ògbóyún. Ah, kọba mu ẹdakun àbí bẹ́ẹ̀ bá dé ti ṣe ní hospital wa lómi ò ti gbẹ́ni lọ́wọ́ máa wá kọ̀dà ní tí ò ní jẹ́ nira fáláàrẹ̀ a ah, mo ní wá wọ náà ni kò sì ṣàdúrà fún salamu alaykum ó ní ìdí àsìkò sinmi orí ààrẹ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìbẹ̀nú ẹ̀kọ́ ìsìláàmù tó yẹ ká mú mọ́ ẹ̀sìn wa ìsìláàmù ẹ̀sìn tó pé ni ọkọ̀ wa bá ti gbáyé tí ó rọrùn tẹ́yìn ó sì bálìkì àmà náà ní rọrùn kọlọ́nkọ́ mọ́sá sí ogun rọrùn fún wa nípa báyìí sáàdù ní yàrúdù ní ànábìwá kíni ní kí ti aláàrẹ̀ fọkúntù ya rasulallah aláàrẹ̀ náà sáàdù tún kọ gbogbo ẹni ọba wà lórí ààrẹ̀ náà ẹ̀rí ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéyìn ọ wà lórí ààrẹ̀ kọ́mọ́fẹ́ gbọ́tọ̀ lọ́n yọba ifẹ́ lomi pé kó kírun gbà rọrùn ní nítorí kíni ni òfin jọ́rọ̀ wọn ṣe àìkírun ni ni ó jẹ ọgbádùn kọ́dọ̀ lómi náà àwọn tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà yóò ní tí ń le púpọ̀ tẹ́ ẹ bá ń gba ẹ̀ràn àwọn alájìlẹ̀ tí wọ́n kírun o yà orí bẹ́yẹn ti wà ọ̀rọ̀ ọ̀run lélẹ́yìí ọ̀rọ̀ ọ̀run ni o àfi tí n tó lè gbà ọ̀run lẹ̀ lọ́wọ́ mùmíní oníkìláka èrè ọmọ pè àárẹ̀ ọ̀gbà ìrún lẹ̀ lọ́wọ́ mùsùlùmí ààwẹ̀ làárẹ̀ lè gbà ọba rẹ̀ yẹn faman kana minkum maridan aw ala safarin ọlọ́run ò sì bùn náà fa'iddatun min ayyamin ukhar bọ́bá gbádùn ọ̀sán àmọ́ ìrún àárẹ̀ yìí gba ìrún lẹ̀ òun ni àwọn ìbéèrè tí ò yẹ ká máa gbọ́ tá a máa gbọ́ ẹ̀dákun bó lè yín ó ṣe san àwẹ̀ àìrún oṣù kan bó lè yín ó ṣe san àwẹ̀ àìrún ọ̀sẹ̀ kan ẹ wàá kí ló dé bí àwọn ẹsẹ̀ discharge wọn lọ́spítù ni èyàn wà lọ́spítù kí ọmọ kírun ẹ̀yàn bá gbẹ́sìn rẹ̀ yédé bẹ́ẹ̀ ààwẹ́ òun lèyàn lè má gbà àmọ́ ìsìláàmù rọrùn débi pé gbogbo bọ́ bá ti wà ní ọmọ kì sọlẹ̀ kọ́ iman ẹ̀nẹ́ sọ̀tọ̀ àtà annabi ló wí bẹ́ẹ̀ fún imran ibn al-hussein rabi allahu anhu nínú àwọn àgbà sọ̀hábì annabi kan tó nù tọ́rẹ̀ annabi níbọ̀ bá lè dúó kírun dúó èyí ò ní pilẹ̀ àdúró kẹrùn ni a sì rùkú ká tó wá forí kalẹ̀ ànábi ní fa ilam tẹsítẹ́tẹ́ fakọ́ àìdá bọ́ọ̀ bá wá lè dúró táàrẹ̀ náà lè débi tó lè dóko ànábi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam fa ilam tẹsítẹ́tẹ́ fàálà jẹ́mu bọ́ba tún lè débi pé kọ́dà ìjókòó náà ò ṣeé jókòó ànábi nífẹ̀ẹ́ gbẹ́lélé ọmọ kì sallallahu kí ló fẹ́ gbà àwọn lẹ̀ lọ́wọ́ yẹn. bẹ́yàn bá wà lórí bẹ́ẹ̀dì sẹ́ kò lè dìde kò lè jókòó mọ́ kírun pé bó ní ó ti sàlùwàlá bọ́ bá lágbára àti mọ́ dìde lọ́wọ́ tọ́ílẹ̀tì ọgbọ̀rọ̀ lágbára àlùwàlá náà gbogbo aláàrẹ̀ tí ó pé ní bí ìgbọ̀nsẹ̀ bá dé àbíkẹ́ ní wọ́n fùjúwe fún pé ọ̀nà tọ́ílẹ̀tì ni tí ń se àrùn tí ń se ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run kọ́ sànú ni ti bá ọ wà lọ́sibítù kò kírun kò mà ọlọ́run ò sì pé kọ́ la àárẹ̀ ni gbẹ̀yìn tẹ̀m̀bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ náà ẹ̀kọ́nú ẹsẹ̀ yìí lọ́dọ̀ ọlọ́run gbẹ̀yìn tí ń tọ́jú aláàárẹ̀ náà tí ọ̀ máa ran létí tí ọ̀ máa ran lọ́wọ́ bó ni ìrun òsè ní bọ́ làákàyè nìkan nìtọ́ bá yẹ òun lọ́lọ́run ṣe kíni lọ́gbọ́n èèyàn rùn ẹni làákàyè rẹ̀ ọ̀bá pé àmọ́ lópin ìgbà tí èèyàn bá mọ ọ̀tún sósì tí làákàyè ń bẹ ọ̀rẹ́ kò gbọ́dọ̀ gba ìrun ibi ọ̀rọ̀ ọ̀hún dé ni pé gbogbo bó bá ti lè ṣe é ma nìkan máa ṣe ànábì tó léyìn ọ̀dọ̀ bá kó dùbúlẹ̀ kó máa kírun ṣé yóò retí kó rùkú kò nídìí yóò retí kó sùjádà kò nídìí ọmọ ọmọ fi ìṣesí rẹ̀ ṣe lápèjúwe ìmáǹkírun tó bá wà ní dùbúlẹ̀ báyìí bọ́ba ya bọ́ba lè gbórí òkè díẹ̀ bọ́ba kó se bí ìgbà tó ń rúkú ń náà bọ́ba tó ń se kó se kọ́ lọ lẹ̀ ju ta kọ́kọ́ lọ bí ìgbà tó ń forí kalẹ̀ bí ọba lè se gbogbo eléyìí náà lójú kan náà kọ́ máa forí se wàtàkùlọ́ha mọ́sítàtọ̀ bí tọrọ ìsìláàmù rọrùn dénú bẹ́yìn abá ti lágbára mọ́ àmọ́ kéèyàn má tanra rẹ̀ òun ní aláàrẹ̀ tí ọmọ ọ̀nà tọ́ílẹ̀tì tí ọ̀hárẹ̀ tí ò lè débi pé ẹ sáàmà sí gbogbo ẹ̀ síbẹ̀ ọ̀nà sẹ́mọ̀ pẹ́lú mi ò lè débẹ̀ àmẹ́ntí tí ò tí ì lè débẹ̀ ní tó bá fi lè mú ọ dìde lọ bí i àbùkátà sàlù alámbẹ̀ náà bọ́bá lè ṣẹ̀rí àgbọ̀ láyé débi pé máa pa ìrún méjì pọ̀ bọ́bá ti wọbẹ̀ lẹ́ẹ̀kan ọ̀sẹ̀ tàyílà àti asírùpọ̀ òkì lẹ́ẹ̀kan náà bọ́bá tún dalẹ̀ yẹnyẹn bọ́ sáago mẹ́wàá o ti kírun látago kan o ti kí ààyè látàlá sáré pọ̀ látago kan o lè sọ́dọ̀ ago mẹ́wàá alẹ́ ago mọ́kànlá o tún wá kí magrebi àti ìṣáì ó sì wọ́ lákòókò magrebi o ti fa ìṣáì wá bá gbogbo eléyìí ká wádìí islam rọrùn púpọ̀ gbogbo ẹni tí ọba gbọ́ islam yé ni ọmọ wa gbòòrò pàbò le nípa báyìí bẹ́ẹ̀ yẹn bá lágbára àti lọ ibi tí ó ti sàlùwàlá túláàsì nìkan lọ tí ó sì sí àì nkankan tó mi ọ̀gbọ́dọ̀ kan lára bí nkankan bá ń bẹ tó mi ọ̀gbọ́dọ̀ kan mọ́fòmí kan ìsìláàmù ìṣẹ̀rí òní wá láà rárá bí wọn bá ń sálù àlá bí wọn bá lómi ọ̀gbọ́dọ̀ débì kan omi òun ó tún jẹ́ kégbó ni ọ̀hún máwùlẹ̀ fi omi kan torí ẹ̀ ń táyà mọ́mú sí wà ẹni tí ọwọ́ alẹ́ dìde ẹbu yẹ̀pẹ̀ wá bá lórí ibùsùn rẹ̀ náà ẹgbẹ́ ọwọ́ rẹ̀ fi lé ẹgbọ́wọ́ rẹ̀ fi lójú rẹ̀ mo fi ní gbogbo ẹni tí wà lọ́dọ̀ aláàrẹ̀ ìṣẹ́tẹ̀yìn náà ṣẹnu ọ̀yà kìí ṣe pọ́rọ̀ kí lọ́ọ́ jẹ oúnjẹ tí ò lè jẹ òun náà akẹ́mọ̀ wa páìlì oúnjẹ kan sáàmọ̀ pé mi náà gbé wá tí ò wúlò fún èyí tó wúlò fún nu ya ìjábá yín bu wá ẹsẹ ẹni tí ó sì réèyàn bá bu wá kọ́dà bó so giri ọ̀ọ́lù wọ́ọ̀dù hospital náà ní fọwọ́ rẹ̀ lé wattaqullaha mastata'tum gbogbo eléyìí ń fi hàn wá bí islam wa ti rọrùn tó nípa báyìí níta fi yà lọ bíi ni pé kéèyàn wà lórí ààrẹ kọ́mọ́fẹ́ gbọ́rọ̀ ọ̀tọ̀ lọ́rùn kìí ṣe nǹkan gidi òun ni ẹ rí sáàdù ní ààrẹ tó ṣèwọ̀n yìí ààrẹ tó le ni ìṣítàdá bìyà ààrẹ ẹgbọ́n tí ó padà wí ní sàárẹ̀ téèyàn fi ń rò pé ọlọ́jọ́ ti dé ẹ̀mọ̀ pé kìí sàárẹ̀ kékeré síbẹ̀ náà ó tún wá ráyè máa béèrè fatiwa lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam hmm? tòun tí bó ti rẹ̀ tóun náà ó tún ráyè àti béèrè tọ́ bọ́lọ̀mbá lọ yá náà bó làlìkì á mú òsè ní dàrú òun lọ yẹ ká láàrin ọmọ ọ̀rọ̀ àmọyẹ ọmọ àgbẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àìgbọ́ àìgbọ́kànyé èèyàn fi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbà àwọn tí ó ti bá bẹ́ẹ̀ lọ àbẹlọ nǹkan lọ kọ yáa wọn àmà àmọ́bọ́lọ́run ó ti tó torí yọ́yẹ wọn ó ti mà láàká ìnìkan ní máa ṣe gíní nìtọ́ bá yí ẹ̀ ní máa gbà wọn lọ́wọ́ ọmọbìnrin àmọ́ rẹ̀ ààrẹ ìṣe skills má kẹrùn ẹnu pé bó ti gbàgbára rẹ̀ bá ti má òun ló ṣe gíní òun ló máa kí ma bọ́ bá débi kó o lè ṣàlùwà lọ́wọ́ o lè ṣe táyà mọ́mù máa kí bẹ́ẹ̀ náà wàtàkù lọ́ha mọ́sítàtọ̀ àmọ́ èyí téèyàn bá lágbára mọ́pọ̀ lágbára rẹ̀ o téèyàn bá lágbára àlùwàlá fúláàsì ni bọ́bá lágbára tàyà múnú tó láàsì ní bọ́ọ̀bá wá ọlọ́run mọ̀ ọ́ ọmọ tó lágbára ó sì mọ̀ yìí tí ọ̀ lágbára bíyàn bá wà lórí ẹ wọ́ọ̀dù hospital tó lè bọ́ọ̀lẹ̀ tí ó kírun lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ tó láàsì ní kókì torí ká má sì gbọ́ pọ́n ti ní bíyàn bá ti wà lọ́spítù kọ́ mọ́ kí lórí bẹ́ẹ̀dì náà ìyẹn ni fẹ́ni tí ọ̀ bá lè yí kúrò lójú kan kọ́lọ́nkọ́ má sá ṣe àlàáfíà fún gbogbo ẹni tí ń bẹ lórí ààrẹ kọ́ mọ́ fi ààrẹ tí ó gbé àwa náà lọ sí wa Ah, naam sáàdù bí nàbí wà kọ́ọ̀sì tó ń ráyè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tóun tí bó ti wà lórí ààrẹ fọkúntù yà ọ̀rọ̀ sóòlà lọ onímọ̀ wá sọ báyìí pé ìwọ òjíṣẹ́ ọlọ́run kọ̀bẹ́lá rabi yamina lùwájà iná tara ìnira yìí bí wọn náà ti rí yìí òun náà ń sọ pé wà nábì sórí òun nira tó lágbàánu mà tara wà nábì wọn náà rí orí bóun ti kú. قد بلغ قد بلغ قد بلغ بي من الوجع ما ترى والنبي نراي يبوتي قطوني وناريون تو وانا ذو مال مسلو سعد صبي فالنبي òun ṣe kí ni òun ní owó wàlá yẹrìfù ní ìlàbìnàtàn ìlàbìnàtàn bóun bá ṣe báyìí kú òun ti wo ọ̀tún òun wo òsì òun wo wájú òun wẹ̀yìn kò sẹ́nìkan tí ó jogún ìjọmọbìnrin kan ṣoṣo lọ wàlá yarithu ní ilá ìbìnà àsọlẹ̀ wáyé bẹ́ẹ̀ ara fi kí wà hadithi yìí nù lèyìn ṣe tó gbóhùn náà wà kó gbogbo ẹ̀ ó lè kó gbogbo ẹ̀ bọ́bá ìpóhùn nìkan ní bẹnu àwọn tọ́lọ̀ ní kọ́ jẹ ogun àmà ní kílẹ̀ rí rẹ̀ wípé sáàdù wí wájú ànábì sallallahu alayhi wa sallam ànábì ó sì pé ọ̀rọ̀kọ̀rọ̀ ní sọ oníwàlá yàrífù ní ìlàbìnàtùn ìlà ìlàbìnàtùn lọ ẹ̀kọ́ jẹ́ wàlá yàrífù ní ìlàbìnàtùn ìbìnàtàn lọ́wọ́ àmì kan ẹ̀ ìlàbìnàtùn kò ní ọmọ kan péré ọmọbìnrin kan péré ní ó ṣe kíni ní ó jẹ ogún òun fíkì wàhádìí yìí ni pé tọ́ba wáyé bẹ́ẹ̀ kò sí ìyànú bẹ́ẹ̀ yàá wọ́n sì wá kó gbogbo rẹ̀ fọ́mọ rẹ̀ obìnrin nìkan torí pé nínú àwọn tọ́lọ́run ò fi kalẹ̀ kẹ́dọ̀ yanjú òun lọ́rọ̀ ogun fún ọlọ́run ló pin ẹni ó ní ìdajì ẹni ó ní ìdá mẹ́rin ẹni ó ní ìdá mẹ́fà gbogbo ẹ̀ lọ́lọ́run pin bí wọ́n bá pọ̀ wọ́n jọ pin bí àwọn kan ọba sí tó ṣe pé nìkan náà ló kù òun nìkan náà ló kù gbogbo ẹ̀ kọ́dà bọ́ bá jẹ́ obìnrin òun ni sáàdù wípé láàyè rífò ní ìlànàta òun ti wo gbogbo àwọn tí máa jogún yẹn ń gbé ẹni ó ti kéwú lọ́dọ̀ ànábì ó ti mọ àwọn wo ní jogún ọmọ àwọn wo ní kèé jogún torí kèé ṣe gbogbo ẹni tó bá súnmọ́kù náà ní máa jẹ ogún rẹ̀ ọlọ́run ti pin àwọn kan bẹ tó yẹ pé ní lẹ́tọ̀ọ́ sógún pàtàkì jùlọ náà àwọn ìtì máa tọ́ dàbí pé ọ̀pá mọ́ fáwọn èèyàn ní pé ah, ni wọ́n bí tẹ̀lé báyìí eh, òun lè ẹ̀gbọ́n òun ni àbúrò òun ni lọ́pọ̀lọpọ̀ gba ẹ̀gbọ́n ò lè jogún àbúrò àbúrò náà ò lè jẹ́ ti ẹ̀gbọ́n nígbà àbúrò bá ti lè bímọ àbẹ́gbọ́n bá ti lè bímọ ó ti ṣe kíni ó ti yọ tẹ̀gbọ́n àbábúrò kó ń bẹ́ eh, kìtàbù fara ìdùn bọ̀ lẹ́yìn eléyìí tá a padà ṣàlàyé síwájú sí inṣáàlá àmàlápẹ̀júwe nù ní àpèjúwe. No, láyé rí fún ilẹ̀ abìnà sáàdù ní ọmọbìnrin kan pèrè náà ní ojogun ohun ti mọ̀ bẹ́ẹ̀ kí ló ń wá fẹ́ béèrè àfà àtàsọ́dọ́kú lè fóònù fẹ́yì máa lè òun lòun sì lówó tó pọ̀ yìí owó mélòó náà lọ́mọ yìí méjì ṣé kò ti fi two-third ìdá méjì nù mẹ́ta owó òun kò wọ́n fi ṣe sàrà lójú ayé òun kò wọ́n ti sọ ọ́ kalẹ̀ pé bóun bá kú báyé o ẹ̀yọ ìdá méjì nínú ẹ̀dá ogun tó ń ní sí mẹ́ta ẹ̀wà kó méjì ẹ̀fi ṣe sàárà kọmọ ẹ̀yọ́ máa kó one third tó kù lọ. kọ́ọ̀lá la anabi ni ma ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kóńtó fa ṣàkóró sáàdù ti ń bẹ lórí ààrẹ mọ ààrẹ tó ti rò pọ́ lọ́jọ́ ti dé àmótúnrọ́ opportunity pé à ah, ànábì lọ́wọ́ kírun yìí jẹ́ wọn sáré tún béèrè kí ló kún òníwọ́ ma wá pé sọ́rọ̀ òun ló kún sọ́rọ̀ wá sí lélẹ́ yìí ẹ bá ń ṣe wá sí fẹ́lómi inú téèyàn máa fi ṣe aláàárẹ̀ ní ẹ̀sán dáadáa òun ni ọmọ rán létí àlùkìyàmá pàtàkì jùlọ yìí téèyàn bá rí pa rẹ̀ tí ó lágbára tó súnmọ́ lọ́jọ́ inú dáadáa téèyàn lè ṣe fún un ni pé ẹ̀ máa rántí pé kọ́dọ̀ ọ̀rọ̀ tẹ́ bá sọ jáde lẹ́nu ẹ mọ́jọ ọjọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ ọ̀dà púpọ̀ bilimọ̀nà sábà ń bí yìí àwọn kan sí àdíhì ànábì gbọ́ sọlọ́lọ́ àrùsọ́lọ́ ànábì níbẹ̀ yẹn bá lọ kí aláàrẹ àbáláàrẹ bá ń wà lẹ́nu pé ń pọ̀ káàkú téèyàn rí pé ah, àpẹẹrẹ àlìkìyámánì ànábì ni ẹ máa ka àwọn súwárù kan ẹ máa ṣe kíni ẹ máa ka àwọn súwárù kan gẹ́gẹ́ bí kíni. Hmm? àwọn bíi suratul mulki àbáwọn sóra tó jọ bẹ́ẹ̀ mo ti wá rẹ́ nìkan tó ń gbọ́ yí ń gbọ́ pé ní ẹ̀hẹ́n ẹ̀fẹ́ sì ní kíní ànábì náà fún yẹn ní nákàlí pé kí wọ́n máa ka nǹkan báyìí ní ọba lọ́dọ̀ òkú àà ní ọba máa nǹkan kó béèrè gbogbo àwọn súwárù wọ̀nyí ibi ọlọ́run ti sọ̀rọ̀ àlìkìyàmà ni lànàbì fi rẹkọmẹ́ndì wọn pé òun ni ẹ máa kàfẹ́ ni tọ́ bá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run yóò lè ojì máa rántí ibi tó ń kọjú sí ńdá nàbí wínú o sallallahu alayhi wa sallam nípa báyìí sáàdù bí nàbí waqas ó bí ànábì pé kóun ọdọ́wọ̀n sí mẹ́ta kóun fi dá méjì sí sàárà ànábì ní máa ṣe bẹ́ẹ̀ ó ní fàṣàtòrò ọ̀dà sí kóun ọdá gbogbo owó yìí sí méjì kí dákan jẹ́ sàárà ọmọbìnrin kan tí ó jogun yìí kó ṣe kíni kó gba ìdá tó kù ànábì tó ní kíni kọ́ dáadáa ànábì ní máa ṣe na. náà sáádù ọ̀dákẹ́ kóòtù sáádù ni mo bá tún ní fásitólùsù ọ̀dà ṣé kí n dá sí mẹ́ta kóhun ó kó méjì kí n fi wá ń tọ̀ dídá kan péré nínú mẹ́ta n fi ṣe sàárà nǹkan nígbà nílà nẹ́bí sẹ̀sẹ̀ wá ní sọlọ́lọ́hùn àríwọ̀sọ́lọ́m àfólóṣù wọ́fólóṣù kẹfìyèrè ọ̀dà èyí ń tún ṣe kọ́ dá sí mẹ́ta àwọn kò fi dá kan péré sí sàárà àmọ́wọ̀ fúlùfú kó lè yóò náà pọ̀ àmọ́ ńgbà tí ó gbé láti tútọ̀ ọ̀dá ní ọmọ sí olóòsè háàfù àní ọmọ sí ọ̀dà sí wá ń tọ̀ dùdá àmọ́ wọ̀ fúlùfú kódà fúlùfú nìna ọ̀pọ̀ ànábi wa sọ ìdí tó ń fi wú sallallahu alayhi wa sallam ànábi ni innaka antadara warafataka agniya khayrun min an tadharahum 'alatan yatakaffafuna an-nas anabi ni sallallahu alaihi wasallam nta fi ni ọmọ fi ìdá méjì nínú mẹ́ta ṣe sàárà má kó dajì owó rẹ̀ ṣe sàárà òun ni pé bí wọ́n bá lọ báyìí kó o fi mọ̀lẹ́bí rẹ̀ tí ó gbẹ̀yìn rẹ̀ kó o fi wọ́n kalẹ̀ sínú ọrọ̀ irú bí wọn náà ti rọrọ̀ yìí ó dáa dúkọ́ fi wọ́n kalẹ̀ lẹ́ni tí wọ́n jà láìní tí wọ́n máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kí lọ ànábì ní ta fi léyìn ọmọ kó gbogbo owó rẹ̀ ṣe sàáránù sallallahu alayhi wa sallam eléyìí ni ó di oyé wa gẹ́gẹ́ bí hadith ànábì mi lọ́nà àbòmí pé wa inna li ahlika alayka àwọn èèyàn rẹ̀ náà níwọ̀ lórí rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ẹni ẹjọ́ ń gbádùgbò òǹkàlùkú ló ní ẹ̀tọ́ ọ̀nẹ́wọ́ ara wọ ti mọ̀lẹ́bí lànàbì sọ́mbì sọlọ́lọ́hùn àríwọ̀sọ́lọ́fẹ́ à ah, kódà kọ́ ti wá wò pé à ah, owó tọmọ yìí tó tó nídìí àti ná ìlò ní ọ̀nà gbogbo ti ọ̀nà kò ju eh, one million yìí náà lọ ànábì níbo ọba sọ di two million fún tó rọ̀ gbẹ́dẹ̀ mu ọ́ dáa ju kọ́mọ wa kọ́nà yóò tán kọ́mọ tọrọ lọ́dọ̀ àwọn èèyàn lọ ìwọ sì lówó ànábì kọ gbogbo ẹni tí ọlọ́mbà bùn láásìkí pé jẹ́ kí áásìkí rẹ̀ ọ́ hàn lára àwọn tí ọlọ́run kó jẹ mú wọn sí ọlọ́dọ̀ ààrẹ ẹ̀kọ́ tá ànábì wa nù ìnáka ìntàbàrà wàrọ̀fàtàkà agbóníyà khayrun min àǹtàbàrà hun àlátán yàtàkàfàfò nànà ẹ̀rí ẹ̀rẹ́sìn tí ń bálánsì gbogbo nǹkan ànábì ọ̀wá pé má ṣe sàárà o àmọ́ ní límìtì rẹ̀ ni má fi kó bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo eléyìí ni ká máa mójútó annabi ò pé kéèyàn máa ṣe sàárà àmọ́ sàárà téèyàn máa wá ṣe táwọn ará ilé tẹ́bí ṣe ń pa wọ́n èyí wọ́n ṣe sàárà tọ́lọ́n fẹ́ o kakẹ́kọ̀ọ́ rẹ̀ nù hadithu saadu ibn abi waqasin radiyallahu ta'ala anhu annabi tó ń tẹ̀síwájú annabi ni wa inna kalam tó ń fi kọ́ nafaqatan tabtabi biha wajha allah ilà òjòrò tàbí ha anabi nítorí pé kò sí nǹkan kan owó kan tó ń nà tó bá ti pé ọ̀dà níyàn pé ọ̀fẹ́ fi rójú rẹ̀ tọ́lọ́run ni ọlọ́run ó tún fún ọ ládàá ni kọ́dà hatta ma taj'alu fi fayyi imra'ati kọ́dà oúnjẹ tí o fún ìyàwó rẹ̀ jẹ Allahu akbar tó bá dà níyàn pé á ah, ọlọ́run ló ní responsibility mi ni kí n wá tí mi ọ jẹ ọ̀dà níyàn pé nfin tẹ̀ tọ́lọ́run ni ànábi lọ́lọ́run ó sì tún máa fún ọ ládàá. إنك lam تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت بها حتى ma taj'alu في fiyyi imra'atik ẹ̀dàkùn bọ́lọ̀ ń bá wọn fún yàn láàdá fún yàn láàdá lórí oúnjẹ téèyàn rà lé fún ìyàwó rẹ̀ sẹ́rí pé kéèyàn oúnjẹ téèyàn wá fún ẹni tí ó jẹ́ ìyàwó rẹ̀ tí ó kàn án min babi awla sẹ́rí bọ́lọ̀ ń fún láàdá àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú pé tàbítàbíyà bí ha wájì àlọ́ kò fi ojú rẹ̀ ọlọ́run má fi wá téèyàn ojú rẹ̀ ọlọ́run ni ó fi wá má fi ṣe kíni má fi wá ti èèyàn gbogbo eléyìí ni anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ní ń sọ fún sáàdù ibn abi wa kọ́ọ̀sì nígbà tó lọ kì lórí kíni sáàdù wa lórí ààrẹ sáàdù òtún jẹ́ ànábì ọlọ sallallahu alaihi wa báwọn sọ àbí ànábì ti rí nù ọ̀pọ̀lọpọ̀ lónìí lẹ́lẹ́ asaf pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá àwọn àlùfáà àwọn onímọ̀ yọba ni wọ́n wá kíyàn àbẹ́yìn náà lọ kí wọn àá máa sojú kòkòrò kásì àǹfààní bíi máa. ilẹ̀ haúsá púpọ̀ ọgbà haúsá púpọ̀ àmọ́ yorùbá ni wọ́n. àwọn ń jọ ń sọ̀rọ̀ ńjọ kan wá ní ìmọ̀ ní ọ̀rọ̀ àwọn yorùbá pé bóun bá ti wà nílé nílẹ̀ haúsá láti àárọ̀ táwọn haúsá bá ti ń wá bá ti wọn kalẹ̀ kan àmàlà sọ́jí wà nílé tọ̀ èyí tí ó gbé tí ó rà wá lálàrí adákùnrin kìíní òun rí tú àbẹ́ ìjókòó dákùn lánàá òun kírun òun kan báyìí tí wọ́n máa bá wa nù kọ́lá bí ọba padà wá kírun lẹ́yìn ìgbà òun àmọ́ ìtọ́jà àwọn ológun nù wọ́n láwọn àwọn èèyàn <laughs> wá yorùbá mọ̀gàní wá kírun lẹ́yìn <laughs> wọn ó ní wọn tún wá jókòó wọn ò ní lọ́gbọ̀rọ̀ wàláhì ọmọ yorùbá lọ́sọ̀rọ̀ ìfúnmi tó ń gbé láàrin yorùbá àtàwùsá àwọn haúsá náà níbi táwọn náà kù sí o àmárùn tiwa là ń wò yìí òun ni pé ibi èèyàn bá ti kéèyàn sàǹfààní mà kéèyàn ò ṣe kéèyàn má sì wá ẹlòmíì náà tún máa wá sí àǹfààní náà lò èyí wọn wá pé ká má fàáfàá náà lásìkò fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí lásìkò náà sinmi èyí wọn ò ah, ya yìí lẹ̀ ẹ mẹ́jọ jẹ́ pé ọ̀rọ̀ tí kan ẹ̀ sọ̀rọ̀ Eh, so nínú akọ́kọ́ yìí nínú àdìtú sáàdù bẹ́ẹ̀ náà bí wà kọ́s ẹni tí ń béèrè gbogbo táwọn ń sàǹfà ní lónìí ẹni tí ń bẹ lórí ààrẹ kó lónìí kó lọ́la kọ̀mọ́kùn òun ní kú ní fi ń bí ànábì ní lẹ́yìn eléyìí tó bí ànábì ní sọlọ́lọ́hu àrẹ́sọ́lọ́m fọkúntù yà ọ̀rọ̀ sọlọ́lọ́ sáàdù ni mo tún wí báyìí pé ìwọ òjíṣẹ́ ọlọ́run àwòkálẹ̀ fún báàdà àṣàbí ẹ̀ máa wo iman kọba sáàdù lẹ́rù pé ààrẹ yìí ní òní ó tó lọ wà nẹ́bí orí kílẹ̀ bá ń sàsí òhàlàfò bá àdá àṣàbì ní tí ń bá sáàdù ní jẹ́ ló wí jáde bá nẹ́bí ah! ìwà àtàwọn sọ̀hábẹ̀ yòókù ẹ ma wá lọ màdínà ẹ̀fẹ̀ mẹ́kalẹ̀ sí maka òhàlàfò bá àdá àṣàbì ara ti ń ti ń ti ń ba sáàdù nù jẹ́ ń wọn kí ló fi ba sáàdù nù jẹ́ àmà wò pé ah, maka òun ni pé nínú táwọn sọ̀hádà anábọ̀ muhammad sọ̀rọ̀ sallam bí tí má ni wọ́n dé òun ni pé gbogbo ẹni tí wọ́n lékòó maka nù ọmọ maka pẹ̀lú anábọ̀ muhammad sọ̀rọ̀ sallam. bí wọ́n bá lọ maka bíbà tí ilẹ̀ ń jó wọn ni wọ́n fẹ́ dún mẹ́ nígbà tá anábì gan fúnra ò ti lè padà wá maka mọ́ ẹni ó ní opportunity kó nílé mọ́kàkọ̀ wá lè rẹ̀ kí ẹni ó lè ra kankan mọ́kàkọ̀ wá bí wọ́n bá wá wọn máa kánjú pé káwọn tètè padà sí Madina káwọn tètè padà sí Madina iná ń ba sáàdù lọ́kàn jẹ́ yá ẹ máa wá padà lọ Madina ẹ fi òun kalẹ̀ sí mọ́kà torúpá àwọn kàákún ah, pé a ńgbàtà ti jọ́lọ̀ ní pèpè àṣẹ ìjírákó lùyìí lọ Madina a nǹkan kan tí ó tún wá bára ní ọjọ́ra wa jẹ́ tààtún la gbàgbé nǹkan kan sẹ́yìn látún wá jòkó ti àwọn ọ̀fẹ́ òun lọ́fà àti sáàdù ẹ̀wọ̀ pé èèyàn wà lórí ààrẹ ní tó rántí irú yìí ò kálẹ́fó báàdà àṣàbí kọ́ọ̀lá anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a mọ̀ nínú àwọn àdáàbò tá a kọ́ wa òun nípa anábì máa dún yàn nù ni anábì bá yàn nù jẹ́ gbogbo ohun yẹn bá ní owó anábì ó gbogbo bànújẹ́ tí yàn bá gbọ́dọ̀ ànábì ànábì yóò sọ di èyí tí ó fúyẹ́ lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ káwa náà orí èèyàn gbọ́dọ̀ máa kàn kún ìbànújẹ́ àwọn èèyàn nípa báyìí ẹ̀wọ̀n tá ànábì fi dá lóhùn sallallahu alaihi wasallam qala innaka lan tukhallafa fata'mala 'amalan tabtaghi bihi wajha Allah bihi darajatan wa anabi ní ah tọ́ra anabi mọ̀ pé tí ó ṣẹlẹ̀ náà sallallahu alaihi wasallam bí wọ́n bá ti wá mẹ́kà bẹ́ẹ̀ wọ́n máa ka yí ọjọ́ tí wọ́n lò tá anabi fi kó láyé ọmọ mẹ́kà ìpìlẹ̀ mẹ́kà là anabi náà àmọ́gẹ́ bí àṣẹ ọlọ́run pé jáde kó lù tí ó sì sọ pé tó padà wá bẹ̀ mọ́ ní wọ́n bá wá mẹ́kà wọ́n ti ka iye ohun tí táwọn ọ̀sán anabi ti mọ̀ pé definitely àwọn ò fi sáàbù kalẹ̀ náà ni nígbà tó ń wà lórí ààrẹ àwọn òsì lè máa gbé pẹ̀lú ààrẹ anabi wa dùn nù sallallahu alayhi wa sallam anabi ni innaka lan tukhallafa fata'mala 'amalan tabtagi biha wajha Allah bá a tiẹ̀ fi ọ́ lẹ̀ sẹ́yìn táwa padà sí Madina àmọ́ mà pé a ní fi ọ́ lẹ̀ bàbá ti fi ọ́ lẹ̀ sẹ́yìn kí wò ó tún máa wá ṣiṣẹ́ orí kan tó fi mú dúró ọlọ́run illa zdadta bihi darajatan wa rifa àfikọ́ lọ́wọ́ máa fi kún ipò rẹ̀ kọ́ máa ga sí lọ́dọ̀ ọlọ́run annabi ń fi yíò dùn sáàdùnú sallallahu alayhi sallam pé a lè fi ọ́lẹ̀ lóòtọ́ àmọ́ bàbá ti fi ọ́lẹ̀ wọ́n tó ní opportunity maka ni ìrùn kan maka ń ṣe dédé 100,000 ń gbò mí gbogbo tí wọ́n bá tún ṣe ọmọ ẹlẹ́kún ní àgbẹ̀gàtọ̀ náà má banú jẹ́ wípé afẹ́ fi ọ́ kalẹ̀ àwọn ọmọ padà sí madina wàlàálàkà anábìtún wá wí fún lọ́nà àbòmíì wọ́lá alàkà ìwọ sáàdù ọmọ sì ṣeéṣe an tuhallafa tuhallafa eléyìí ọ yàtọ̀ fún tuhallafa tàkọ́kọ́ ìtumọ̀ eléyìí ara ń tá a máa wí mu pé táwọn afáà ní ẹni ọba ìpè tíra náà là fáà rẹ̀ yọ sọnù yọ sọ àwọn èèyàn nù tuhallafu yìí àti ara wọn àti wíwọ wọn bákan náà àmọ́ context já mọ̀ pọ́tọ̀ ní ta nẹ́bí wí àwọn tó sojú sàlàyé rẹ̀ pé báyìí là nẹ́bí sọ ọ́ gẹ́gẹ́ bá ti máa kìlọ̀ pé a lè fi ra wa wí àwọn sọ̀hábẹ́ o torípa àwọn ń gbọ́ọ̀rọ̀ directly lẹ́nu ànẹ́bí àwọn náà sì bá ti jẹ́ yorùbá yìí náà yorùbá náà ní pẹ̀lẹ́ ńlá kọ́ ní ebi pẹ̀lẹ́ náà méjèèjì èwo lẹ́yìn yọ akọ tẹ̀ ń yọ àjẹ́ pé ọ̀rọ̀ ẹni ọba gbọ́ yọ ọmọ ẹ̀wọ̀n rẹ̀ jù ìwọ tí wọ́n gbọ́ wí fún lọ oníkéèyàn mọ̀ pé àwa náà lè ka tíra ká gbọ́ yé fúnra wa ní kílọ̀ kan òun pẹ̀lú ẹnìkan ṣe wàhálì kan ọ̀rọ̀kọ̀rọ̀ ni o báwọn sọ̀hábé àwọn tó tún gba kéwú lẹ́nu tí wọ́n náà àwọn tó tún gba kéwú lẹ́nu tí wọ́n náà àwọn ọgbọ̀ yí ọlọ́ni wọn gbọ́ yí jà wá lọ ọ̀làwà náà máa fi sáǹfààní bí bí a bá ti tù ìtumọ̀ tó kálàfù tẹ́lẹ̀ kejì ni pé ọlọ́run ò ní sí ọkùn bọ́lọ̀ ń bá sẹ́ ọkù kìí sí pé sẹ́kù sí kíni sí mọ́kàmá sẹ́ ọkù sí kíni sáyé anábi ní làálàkà ọmọ sì ṣeéṣe antuhallafa ìwọ sáàdù kọ́lọ̀wọ̀ sí ọkù síbo sáyé lànàbí wíyà kìí sí pé kọ́ sí ọkù sí mọ́kàmá hátà yàntàfẹ́ àbíkà àkọwàmù ọlọ́mọ sì lè sí ọkù pẹ̀lú bá rẹ̀ ètì tó yìí náà hátà yàntàfẹ́ àbíkà àkọwàmù tọ́pọ̀lọpọ̀ àìmẹ́yẹ ìjọ ìjọ mi ó tún padà sàǹfàní lára rẹ̀ ṣàrípọ̀rọ̀ ọkọ́lọ̀rọ̀ ọ̀sẹ̀ fún mẹ́kà lórí ààrẹ káàkiri mímọ́ ẹ́ pé ọlọ́run lè ṣe ọkù tọ́pọ̀lọpọ̀ tí ó tún padà sí àǹfàní lára náà bá pẹ́ muhammad sallallahu alaihi wasallam yìí wọ́n wá kọ biography sáàdù ibn abi wakos ọwá gbádùn bí ààrẹ ọmọ mélòó ni sáàdù ní yóò jogun níjọ́ tí sáàdù wá kú àwọn ọmọ tí wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n jogun rẹ̀ àwọn ọkùnrin jẹ́ 17 obìnrin jẹ́ 12 yẹ̀rí pé ìnáka la'allaka an تخلف حتى ينتفع بك أقوام آخرون ويضر بك آخرون اللهم امضي لأصحابي هجرة النبي وان سعدوافا اللهم امضي لأصحابي هجرة ترى النبي تما كان كونسان ناني بيتون تسي هجرة كولو وتوا وان بيتين يوم الله ànábì ní ọlọ́run dákun mọ́sàbá ń gba hijira àwọn àṣàbù mi àwọn àṣàbè mi bá ń kọ́ kalẹ̀ kó ti lọ nínú rẹ́kọ́ọ̀dù wọn tí nǹkan kan tó ní parẹ́ ìyẹn ni pé kí sáàdù ọmọ ronú pé bóyá bóun bá tó ń jòkó mọ́ká ládàá hijira àwọn ọmọ dínkù ànábì wọn ṣe ládùá fún bẹ́ẹ̀ lójú rẹ̀ náà اللهم امد لاصحابي اجرتهم ولا تردهم على اعقابي اللهم تجمعوا يين قدما Eh, pé wọ́n sáájú ìtọ́ ìtọ́ bọ̀ yìí má ronú o ànábì tí wọ́n ń bẹ̀ lọ́n bẹ́ májọ wọn tún pé àjò màjínà máa ṣe jẹ́ra má ànábì bẹ̀ lọ́n lójú eh, sáájú náà lákìn àbí wakọ́s ọ̀tọ̀ ní sáàdù ibn khawla sáàdù ibn khawla nínú àwọn sọ̀hábí ànábì tó kú sí bó tó kú sí makalo kọ́dà ànábì wọn ń dárò rẹ̀ nítorí bẹ́ẹ̀ yọrfi lahu rasulillahi sallallahu alayhi wa sallam anmata bi makkata eléyìí mo ní apàdà kí àdìsí débẹ̀ pé èèyàn bá kú sí hajj àbó kú sí maka ká má wàá sọ di nǹkan kí nǹkan ìmọ̀ lọ́nà kẹ́ni àbọ̀nà kejì èyí ń kọ́ ya wòlíì ọ̀nà kanu èyí ń bí ọba ṣiṣẹ́ wòlíì èyí ń sì pé ẹ̀ha iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́lọ́lọ́ fi hàn lọ́wọ́ ẹ̀rí tó kú sí maka a sọ fún wọn pé sáàdù bùn káwùlà nínú àwọn sọ̀hábì àmìnàbọ̀ muhammad sọ̀làọ̀sọ̀là òun náà kú síbo kìí sahara maka maka kò ti wá òun náà wá láti madina ni kọ́lọ́nkọ́mọ́sá yọnu sí àti sáàdù bùn àbí wà kọ́ọ̀sì àti sáàdù bin khawla àti gbogbo àwọn sọ̀hábẹ̀ àmẹ́bà muhammad sallallahu alayhi wa sallam kọlọ̀kọ́ musa àjíkáwa ní ó lè tẹ̀lé ìlànà wọn ìlànà tànàbà muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí eléyìí ni hadith sáàdù bin abi wa kọ́ sọ ipá hadithi tó gùn ni tó sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ fún wa pàtàkì jùlọ ń pa ọ̀rọ̀ wàsíyà tí alimami makidisi torí ẹ̀ mú hadithi wa òun lọ́jà mọ̀ pé ìfi gbogbo owó yàn ṣe sàárà àbí ìfi ìtọ́ pọ̀ jù nínú owó yàn ṣe sàárà léyìí tí ọba pa àwọn mọ̀lẹ́bí yàn la ọba mu nínú sharia islam hadith ẹlẹ́ẹ̀kejì hadith ibn abbas náà jọ ibn abbas ní rọ́bìyàlláhu anhu aláwọ̀ anna nasa rọ́bù mìíràn fúlù fi ilẹ̀ فإن رسول الله صلى الله عليه وسلم قال الثلث والثلث كثير ابن عباس ni owó ohun tó bá ipá àwọn èèyàn ti ẹ̀ lè máa máa ṣe wà síyà tí ó tó one third ẹ rí i pé anabi sọ fún sáàdù pé tó one third àmọ́ one third ni náà ṣe kí ni ọ̀pọ̀ òun ibn abbas ń wí fún wa ó ní torípa anabi ní àfúlùfú wà fúlùfú kẹfìrì àjẹ́pà nẹ́bẹ̀ ń sọ fún wa indirectly pé bí ọ̀bá tó wá ń tọ̀ọ̀dún ni lọ dáájú òun làwọn àfáà ṣe ni wàsíyà tó dáájú kọ́dọ̀ òun lè tí ọ̀bá tó wá ń tọ̀ nínú tó ní aṣáájú abubakar rabi allahu anu kọ́dọ̀ àwọn lóhun a máa dá lásà pé wàsíyà tó dá lọ́dọ̀ òun ni one over five òun ni kúmùsù nítorí pé kíni ó ní arúgbó máa rọ́bì allahu bíhi lè nafsi yìí èmi náà yọnu sí ń tọ́lọ̀ yọnu sí fún rẹ̀ kòránù làbúbákìrì tó fún wa ó ní torí pọ́lọ̀ ní wàhálà mú annama ganimtum min shay'in fa anna lillahi khumusahu fa anna lillahi ọlọ́ni gbogbo tí ẹ bá ní nǹkan ọrọ̀ ogun tẹ kó ní nǹkan ọrọ̀ ogun gbogbo ẹ̀ ní ẹ lọ pín àmọ́ èmi ló ń tọ́lọ́run bẹ́ẹ̀ wà á nà lèláyé one over five one over five bẹ̀ ni tọ́lọ́n àbúbákiri ń gbọ́ ọlọ́run ti yọnu sí one over five òun náà yọnu sí one over five bí wọ́n bá ṣe wà síyà kọ́mọ́jì ojú one over five lọ ibn abbas ní kéèyàn ọmọdé ojú one over four lọ one quarter kọsá gbogbo eléyìí ò tó kíni kò tó one third torí pé ànábi ni wọ́n súlùsù kẹfì pé èyí náà pọ̀ àmọ́kẹ́ láìfí bí wọ́n bá ní sólùsù náà ló ń fẹ́ yọ kò sí gíní kọ̀ láìfí ńgbà tá nẹ́bi ti gbà fún sáàdù bí náà bí wọ́n kọ́ sí torí pé yìí ló jà máa mọ̀ pé sẹ̀ríà ọlọ́run bó ti wà fáwọn tàná lọ́wọ́ fáwọn tòní lọ́wọ́ fáwọn tọ̀la òun lọ́jọ́ jẹ́ pé kìí ṣe pé àwa dúró pé ebi sáàdù là nẹ́bi ń bá wí àbí pé kọ̀ bá wa wí ní gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lónìí pé ọ̀rọ̀ àwọn sàbẹ̀ lèyìn ń bá wà ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o àfa ọlọ́run kan náà àwọn àfa ọlọ́run àti tànẹ́gbà muhammed sọ̀rọ̀ sọ́làm ní ṣáájú òwúrọ̀ kọ́lọ́nkọ́ mọ́sá ìyàwó ya ṣètọ́nù gbogbo òfin tọ́lọ̀ ń bá se fáwọn sọ̀hábẹ̀ tàná nígbè páwa náà látẹ̀lé wọn ni wá àfẹ́ni ọba lóhun èsì àtẹ̀lé wọn kọ́ dájú tiẹ̀ kọ́mọ wa retí wáyé tiẹ̀ fún rẹ̀ àmọ́ bí ọba ti rí bẹ́ẹ̀ tí ọlọ́run là kalẹ̀ fún wọn òun lọ́lọ́run fẹ́ káwà náà tẹ̀lé nípa báyìí bẹ́ẹ̀ bá ní àsọ́lẹ̀ kan tí ó fẹ́ sọ kọmọ́jẹ ojú one third lọ àmì ìtọ́ tí ẹ kúnjú òun ní kọ́ tí ẹ má tó one bí one over five ni àbí one quarter eléyìí ní lànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam báwọn sọ̀hábẹ́ náà ṣe àlàyé rẹ̀ fún wa àti mẹ́nu bá níjẹ̀jọ pé mú tí ma bá wàsíyà jẹ́ òun ni kọ́kọjá kíni kọ́kọjá one third ẹ̀rí rẹ̀ ní o òun ni pé gbogbo ẹni tí wọ́n bá débi kún tó ma kúngun rẹ̀ gbogbo àfá àti ń kún ogun èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ àwọn ìbéèrè kan bẹ téèyàn ó béèrè kì í ṣe pé ọyá ń lẹ́pin kínní ọyá kó gbẹ jáde ọmọ mélòó ló bí kèkàn yìí nínú ìlànà sẹ̀ríà pòsíṣàn ẹlẹ́ẹ̀ka àwọn ológun pínpín wà lẹ́yìn tó kú bá kú àwọn nǹkan mẹ́rin kan ti ṣáájú tó ipá àwọn nǹkan mẹ́rin yìí bọ́ bá ti kó owó tẹ́lẹ̀ kò sógún kan tẹ́nìkan ó pin bá ntí ọba sẹ́kù lẹ́yìn nǹkan mẹ́rin yìí òun nìkan lọ sẹ̀sẹ̀ kú ọmọ ọgbà kan ìyá ọgbà kan bàbá ọgbà kan lẹ́yìn ìgbà tá a bá clear àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀dàkùn gbogbo ẹni tí wọ́n bá ń pè kìí pé kákan wá sáré lọ gbé tíra àfàrà ìdùkú ẹ wá ta ló ní sólúsù ta ló ní nísù kìíkan yín o àwọn gbọ́lọ̀ ti tó nínú sẹ̀ríà ìsìlámù tá nẹ́bí sàlàyé rẹ̀ fún wa àwọn nǹkan mẹ́rin làwọn àfáàjò yé wa pé ọ̀sáájú ẹlẹ́ẹ̀kaàrún òun ni kìsìmọ́tú àtẹ̀ríkà ló tó kan ogun pínpín nínú àwọn nǹkan tó ṣáájú yìí ni wàsíyà àfáà tí ó gbọ́kún ọpọ̀lọ̀ béèrè túláàsì ni ya ṣe kọ̀ọ̀kọ̀ sọ àsọ́ọ́lẹ̀ àbí kọ̀ọ̀kọ̀ àkọọ́lẹ̀ ẹ ma ó ní lọ́rùn àbọ̀fẹ́ fún yà èèyàn gbọ́dọ̀ wádìí eléyìí òun dáadáa bẹ́ẹ̀ bá tó rí mọ́ ló tó kan ogun kí làwọn nǹkan yòókù báwọn àfáà tí máa tò àkọ́kọ́ ń tọ́kọ́ ṣe dandan kéèyàn mú jáde kó ń bi owó ẹni tó lógún òun ni mọ́ọ̀nà tó tẹ̀jì hìs mọ́ọ̀nà tó àtẹ̀jì tí ẹ fi bà sírí rẹ̀ bọ́bá ìpébi tí wọ́n ti gbowó ní pé káwọn tó gbẹ́lẹ̀ àbí káwọn gbowó àbí àkọ́ sásọ àwọn fẹ́ lọ raṣọ kìí ṣe túláàsì ní ẹmọ túláàsì ẹnìkan gbà lọ́mọ wà hàn bí ọba ti lè tọ́wọ́ rẹ̀ gbà pò pé a ìfilẹ̀ ìfilẹ̀ má fọwọ́ kun owó rẹ̀ gbà túláàsì ní ká mọ nù owó rẹ̀ àkọ́kọ́ nù kẹ́yìn tó máa pín kẹ́yìn tó máa ṣe kí ni kẹ́yìn tó máa pín ọ̀pọ̀lọpọ̀ ewé àwọn tí ń ranjú sówó òun wọ́n fẹ́ lè wọ́n fẹ́ lè kí ó tètè máa lọ táwọn òfin lè pín nípa báyìí àkọ́kọ́ ní kẹ́ni mọ́nàtú àtẹ̀jìs bí eléyìí bá kó mbẹ̀ tán àwọn afáàsọ débi pé ẹni tó báyìí gbogbo tó nílẹ̀ náà lẹ́yìn àfihànjú mọ́nàtú tẹ̀jìs ọ̀tán náà nù kò ní kankan mí ìmọ̀ náà nù kò sí ní tẹ́nìkan ọkùnrin nù òun ní gbèsè òun ní kíni gbèsè gbèsè wá pín sí oríṣi méjì gbèsè kan ní priority gbèsè àkọ́kọ́ tí ẹ̀yìn ọkọ̀ béèrè tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ni pé àdúyónà mọ̀tàlẹ́kọ́tú bí àyìn lè tẹ̀ríkà àwọn gbèsè tó yẹ pé àwọn gan lẹ̀ ń pè lógún àwọn gbèsè tó yẹ pé àwọn gan lẹ̀ ń pè ní kíni lẹ̀ ń pè lógún èyí ò lẹ́ẹ̀kọ́ yọ lápèjúwe ẹ̀rí pé ọ páàkì mọ́tò kalẹ̀ rẹpẹtẹ ni ọkọ́lé kalẹ̀ ni mọ́géèjì lè kọ́lé ọ̀ra mọ́tò láwọn ni gbogbo ìwọ̀n èso rẹ̀ ẹ kọ̀kọ́ yọ àwọn èyí gbogbo ń tẹ́ bá mọ̀ pé ah, ọkàn wà nílẹ̀ ni òun kò ní o àbí wọ́n gbé sí lọ́dọ̀ gbogbo orí eléyìí òun náà ń pè ní àdúgbò náà àlùmọ̀tà alẹ́kọ̀tù bìáyìn ní àtẹ̀ríkà kèétí kan lámà yí ọya lówó kankan ní gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ lẹ́bù kẹtànù òun ni àdúgbò ní mọ̀tà lẹ́kọ́tú bẹ̀bẹ̀mà bàbá yanjú pé a ah, kìíní ìyá àwọn tí wọ́n ní wọ́n ra àwọn ìtì ìsanwó rẹ̀ ẹ̀yà ah, ẹnìkan ló gbélé ìsìn wọn lọ́dọ̀ gbò yóò bọ́ bá kó mbẹ̀ tán lọ́wọ́ kan pé a ah, ọjẹ́ lámà yí lówó owó tí ń bẹ lọ́rùn rẹ̀ òun lẹ́lẹ́kẹ̀ló òun lẹ́lẹ́kẹta ẹ̀kẹrin ni àlùwàsíyà ìyẹn ni pé ìwà àfá ọ̀gbọ́dọ̀ tí ìbéèrè pé ẹ̀rákùnta lólóhùn ogun ní nǹkan kẹ tó yanjú ẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ yìí kẹ̀ẹ̀kan ẹ̀bọ̀ kò tí ìkan gíní kẹ̀ẹ̀kan wà síyá bí nǹkan bá wá sẹ́kù ẹ̀ lẹ́bù kẹrin ilẹ́wà ni ọ̀dà sí wọn kọ wà síyá kalẹ̀ ìyẹn ni pé wà síyá tó fẹ́ dún ọ̀yàn àmọ́ wà síyá ti ń bẹ lọ́rùn ẹ̀ ó ti kó sábẹ́ kíní ẹ́ ọ̀tùkú sábẹ́ ẹlẹ́ẹ̀kejì àbí ìkẹta gbèsè tí ń bẹ lọ́wọ́ àmọ́ ẹ̀bùn lámọ́ yìí ní nǹkan báyìí kò ní jogún wọn àmọ́ ẹ̀bùn ní nǹkan báyìí ẹ̀kẹrin lọ ẹwà yọ èyí ń wá lẹ́wà dúó bẹ́ẹ̀ bá ti débẹ̀ pé a ah, ká tó lè yọ ilé yìí fẹ́ ni tó ní á fún agbọ́dọ̀ mọ gbogbo tó ní agbọ́dọ̀ sí kíni gbogbo tó ní bẹ́ẹ̀ débi wà sí ìyàlẹ́ tó wí torí pé gbogbo tó ní láàfin mọ̀ bọ́yá tó ní abúyàn yìí ti kọjá one third tó ní bọ́bá ti kọjá rẹ̀ kò wúlò kò síṣẹ́ so lẹ́yìn eléyìn ló tó wá kan lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá wá sẹ́kù lọ́wọ́ kan kí ni kò sì má tú àtàríkà bí sẹ́rí àti tónú هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أنت one kábẹ̀rẹ̀ láti yorùbá bí one two three four five. so in case tẹ́lẹ̀ pé òbí bímọ but ọmọ rẹ̀ yẹn kọ́ bá ti christian òbí wa ní ètò òun ní òun mọ̀kọ́mọ yóò ní jogún tí òun ní lókè àwọn kú ní ẹyọ kí ní òkú lẹ́nu tó lè ṣe kí ni. inṣàlá ọlọ́run ọjà àtijọ́ mẹ́jọ lọ hadithi faraidu láka àtijọ́ mẹ́jọ inṣàlá ta'ala yóò dáhùn béèrè àfa ìbéèrè àfa ni pé àwọn wo ló lè jogún àwọn wo ni ò lè jogún ara ẹni tí ò lè jogún àti sọ ẹni tẹ́sìn wọn ọba ti papọ̀ lọ́nà méjèèjì ni kò lè jogún ẹni tẹ́sí wọn papọ̀ ẹni òun náà ní jẹ ogun tiẹ̀ náà náà gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa nípa téèyàn bá jẹ́ aláàrẹ tí ò ṣe gbọ́dọ̀ fi irun lẹ̀ náà tí aláwáríyàn tó wà mm. ní conscious ní tẹ́lẹ̀mí ó dákú ọjọ́ mẹ́ta tó bá dákú báwọn a sì máa ń rẹ́lẹ̀mí bó ti dákú tó bá tají títají òun ó lè padà jẹ́ kẹsẹ̀kẹsẹ̀ náà ní òkú àbẹ́lòmí ó máa ń tají tí máa ń yé padà èèyàn tó bá gba conscious bẹ́ẹ̀ yẹn tó wá tají ó yá pé títají rẹ̀ ojú bí ìṣẹ́jú díẹ̀ lọ tó fi kú kí ni ìdájọ́ ẹni bẹ́ẹ̀. Uh, naam kí ni ìbéèrè àpá ok àti sọ́lẹ̀ kan ẹn tí ọ wà unconscious kò sí làákà ìfún ọ̀rọ̀pọ̀ ti yé àwọn uh, gbogbo bí tá bá ti ní kèèsè èèyàn ọmọ tí ń se sọ́tíyé òun ni túnmà kìí ṣe pé àbí èèyàn yà lágànà nìkan ni ọ̀rọ̀ làákàì òun ló fi jẹ́ pé ní ọmọ tí ò tí mọ́nà ẹ̀rí pé kìí ṣe pé orí náà dàrú àmọ́ òun náà ò bẹ́ẹ̀ náà lẹni tí kọ́dà béèyàn bá sùn ẹ̀ ṣẹ̀rí àgbàpọ̀n náà sí ń kọ̀ntrólù làákàì rẹ̀ òun ni gbogbo ìgbà bá tó jí kọ̀ lẹ́sẹ̀ pé ah, ó ṣe kírun yóò kà sí kíni yóò kì í irú ẹ̀ ní tẹni tí ọ̀dàkú torí pé àwọn onímọ̀ wọn wòye láàrin dídákú nǹkan méjì ló súnmọ́ ó súnmọ́ oorun ó sì súnmọ́ kí làákà èèyàn yẹ bọ́bá pé a fi wé oorun a jẹ́ pé gbogbo gbàtẹ́ni ní bá jí yóò ṣe kíni yóò da irun rẹ̀ padà bọ́bá ipá fi wé pé ẹni tí làákà rẹ̀ yẹ ni gbogbo ẹni tí làákà rẹ̀ bá yẹ kò ní ìdí yọ́ da ìrùn ká padà kọ́dà bó ikọ́dún mẹ́wàá lọ́lọ́run tó ní kọ́ gbádùn àmọ́ àwọn ni ẹni tí ó dákú súnmọ́ oorun ju ẹ́ ó súnmọ́ kíni ó súnmọ́ ẹni ó sùn ju ẹni tí làákà bẹ́ẹ̀ bá sì wò ẹ́ rí pé bó ti rí gan-an òun ló fi jẹ́ pé bẹ́yàn bá dákú wákàtí méjì mẹ́ta àbí nǹkankan àárán létí pé àwọn àwọn báyìí ti kọjá kẹ́ẹ̀kì bọ́bá wá sẹlẹ̀ bá fà àti wí tó bá pọ́síbù bẹ́ẹ̀ pé bí tí ń tají náà ló sì tún kú láyúkà léfò lọ́hù nafsan ìlàwùsà ọlọ́run èé gbẹ̀ntẹ́yàn lágbára kọ èèyàn lọ́rùn àpẹẹrẹ táwọn àfáà máa fún wa ń belé ìtàfi mọ̀ táàfi gbọ́yé ni pé ọ̀ràn yẹn ni kéèyàn wẹ ọwọ́ rẹ̀ dé ìgúnpá bí máa ń ẹni ọwọ́ jẹ́ ti dé ńkọ́ hmm? sì ni àmọ́gbà tí si ti pé àfikọ́ wọ́wọ́ kan ni rí pé tó jí àti pé òun ẹnu yìí tó lè ni pé. wọ́n wá ń rojọ́ wákàtí méjì wọ́n wá ń kí bí ah, ẹ̀mọ́ yí wákàtí bẹ́ẹ̀ bí sọ̀rọ̀ nǹkankan kò tètè yanjú rẹ̀ wọ́n wá dẹ́yìn wákàtí mẹ́fà bí nǹkankan lọ́tọ́ wá àhà èyí òun ò lè ní kéèsì àmẹ́ni tí báfà àti wíyí o ọlọ́run èéfin téèyàn lágbára kèéfì kọ́ ẹ̀dá lọ́rùn ọlọ́run tí a lọ àlàmínà. ẹ̀dá kan tí òkú obìnrin ẹlẹ́kùn tí òkú bá fi pọ́pá sílẹ̀ tó pọ̀ àbí ní ilé àwọn ọmọ wa láwọn gbọ́ra àwọn yí pé àwọn ọjọ́ ń lo gbogbo ọ̀kan ni yí pé sọ pé àwọn òpin àti pé àmọ́ gbọ́ pé ájìrì pé àwọn kan máa ní ẹnìkan dáhùn àṣetánì ẹnìkan dáhùn ìpè àṣàrá ìlú ẹnìkan dáhùn pé rábùn náà wà nínú àti pé ájì yẹn máa ń dáhùn ìpè ṣètánì wà ń bọ̀ ìpè àṣàrá ìlú wà ń bẹ̀. alákúlẹ̀ ìbẹ̀ nù àwọn àkọọ́lẹ̀ kan a máa rí kanú àdídà nẹ́bí sọ́lọ́ọ̀sọ́lọ́ èyí tí ó sì èyí tí ọ̀ tí ẹ̀ wọlé mẹ́mẹ́ pé àṣetáni péyàn sí hajji àṣetáni ò ní péyàn sí ṣe hajji má ṣe hajji làṣetáni ọ̀yá àrí àmọ́ táwọn àfáà máa ń wí ni pé irú ẹni tó bá lọ mọ́ká tọ́wádé tí gbogbo ṣẹ́ bú rẹ̀ tí ọ̀pá tí wọ́n a máa ní àájì ṣètọ́nì ló se kò túnmọ̀ pé ọ̀rọ̀ ṣètọ́nì lọ́lọ́ jẹ́ pé rẹ̀ àmọ́ pé kìí sí àájì tọ́lọ́run bọ́bá ipá àájì tọ́lọ́run ló se ní ọ̀yẹ̀ kí wà rí ó yí padà wọ́lọ́hù tààlà àlàm ìbéèrè alákọ̀ọ́kọ́ eh, alákùnlẹ̀ hal ìgboro àwọn béèrè báyìí gajá ń sì ń ṣẹlẹ̀ púpọ̀ nílẹ̀ yorùbá kọ́ra àwọn kan náà wọn ní ẹjọ́ máa kí ni ẹjọ́ máa ṣe lọ àbáwọn táwa rò pé kò ṣeé pín bóyá lè po bóyá nǹkan kan pé a ah, ẹ má ba bísínẹ́sì wọn jẹ́ kọ̀ láì fi lóòótọ́ a ní pé wọ́n pín lè po pé kẹ́nìkan ó pín pé táǹkì kẹ́kẹ́ wọ̀ value gbogbo ẹ̀ ya lónìí yóò ilé epo yìí ten million one billion gbogbo ti ń bẹ́lẹ̀ wọ́n wà sọ iye tó ń kálukú ní ń bẹ́ tí wọ́n ti wá di partners nù ọ̀rọ̀ pé bọ̀dá wa kan ní ọkàn máa wá gbogbo rẹ̀ táwọn ọmọ kéékèèké ò ní bí iye tí bọ̀dá ní òun náà tí wọ́n bí ní yóò sì mọ̀ bẹ́ẹ̀ so èyí òun ni ṣẹ̀rí àfaramọ́ ṣẹ̀rí ò pé ká wo interest wọn pé a ah, bá pín kí ní yẹlẹyẹlẹ kò ní wúlò fún ẹnìkankan yìí mọ́ àmì èyí tí ọ̀dá tí ń ṣẹlẹ̀ ni pé ká má wàá yà sí pínpín rẹ̀ ká má mọ kílẹ̀ tọ́ tó ń kálukú ẹ̀gbọ́n kan máa wá sí gbígbà pé fóun tó ń bọ́n àwọn àbúrò yìí ní nǹkan ni wọ́n sì jọ ní ni torí nù sẹ̀rí àtọ́lọ́run ọmọ tí wọ́n bí lóògbọ́ àti àgbàlagbà tó ti pọ́mọ ọgọ́ta ọdún ń pè pọ́mọ náà láàá méjèèjì lọ́dọ̀ ẹni yìí iye kan náà wájọ ni so ìmọ̀ràn ní pé gbogbo tí máa ń rí báyìí ẹ pé àwọn èèyàn kí wọ́n bá yín válù rẹ̀ bí wọ́n bá ti mọ iye tó jẹ́ àhà iye báyìí ni pàṣẹ́ntéèjì tiẹ̀ ń bi kíní iye báyìí ni pàṣẹ́ntéèjì tẹ̀ni báyìí ọba wa kọ́dà ẹ̀gbọ́n yẹ ọba wa máa ní wọn máa gbowó oṣù tó ń kọ́ ọgbọ́n kọ̀lá ìbí wọ́n máa yọ owó oṣù fún àmọ́ yọ mọ̀ pé iye báyìí tòun bẹ̀ bó ti jẹ́ nìyẹn kí ni ìbéèrè àwọn ọgbọ̀n bóòrò àwọn obìnrin lọ́bá ìgbé tí àrìn máa ń ta ọjà tí èèyàn lè jẹ́ nínú ọjà yẹn àríkẹ́ ìwọ̀n ní bẹ̀ tí ó sì sí bẹ̀ ìgbé aláwọ̀kọ́ ni ìyá yẹn ò sí bẹ̀ hmm. ìbú apá tí èèyàn lè jẹ́ ń bẹ̀ tí ó sì mọ̀ tí ó sì sọ fún àbí lè jẹ́ ń bẹ̀. bil ma'ruf tọ́ba yẹ pé bil ma'ruf ni kọ̀ láìfín ìyẹn ni pé n tí ó jẹ́ custom tí è ṣe pé àjẹjù pé a gbé ebi bá ń pa ọmọ ó sì mú dèdè iye tí ìyá yìí náà lè fún ní owó oúnjẹ èyí òun gẹ́gẹ́ hadith anábọ̀ muhammad sallallahu alaihi wasallam pé khud min malihi ma yakfiki wa waladaki bil ma'ruf anabi anabi bi kọ́ ibùn sí bil ma'ruf kìwá ṣe pé kọ́ wá torí pé òun lòun kú wá ní owó ma wá mú iye tí ọtayọ tí yà lè pé n tó fi jẹun ní èyí ló dé wọ̀ àmọ́ wọ́n bá ma ní kò sí gbọ́dọ̀ jẹ́ pé ìyá ti fún lówó oúnjẹ tẹ́lẹ̀ òun náà tún ma wá mú òmíì àmọ́ wọ́n bá pé bí màrú fi pé á ah, kọ́dà bí ìyá náà bá gbọ́ pé á ah, mo ti fi iye báyìí jẹun kò ní sí kọnu kọ́họ̀ kankan bẹ èyí lọ lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ó ní ètò eh, òkúta dẹ́rin lè fi ṣe táyà mọ́ òkúta ẹ̀yìn eh, ó tó ló dùn kò ní òdiwọ̀n àpọ̀tí kọ́ sáà ti kọ́mọ jẹ́ ètò kéré jù kó sì má tóbi jù ntẹ́yìn bá lè gbé ọwọ́ méjèèjì lé àwa náà ti mọ ṣẹ̀rí ọ̀sẹ̀sẹ̀ wọ́n péye sẹ̀ntímítà kan àbí kan àmọ́ àwa náà mọ̀ nù làákàyè pé kò sẹ̀dìgbà téèyàn bá lọ ru ẹrù òkúta èèyàn sì gbọ́dọ̀ wá mú òkò téèyàn lè lẹ̀ mọ́yàn kọ́ wá pé lòun fi ń ṣe tẹ̀yà mọ́mọ́ àwọn kankan bẹ tó pé nílà káyọ̀ ọmọnìyàn náà sọ fún pé a ah, eléyìí o ọba mu èyí tó bá rí bẹ́ẹ̀ kò sí téèyàn ò lè fi ṣe kì í ṣe pé lóde wọn kan. ẹ dákun ìbéèrè tàwọn obìnrin náà lálá fi ta ló lélẹ̀ sáà ti dáhùn rẹ̀ ta ni sọ. ọmọ tí yọ rẹ àwọn òbí rẹ̀ nínú àwẹ̀ bọ̀tí àwọn òbí yẹn padà wá kú lẹ́yìn àwẹ̀ ǹjẹ́ dandan ni fún wọn kí wọ́n gba àwẹ̀ yẹn padà fún òbí wọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kìn. ẹ sọ yòókù dìgbà mi ní ọjọ́ ti lọ magrebi ti wọlé irú yìí àti ké tọjọ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn bá ẹni ọba kú sọ́ọ́mà káwọn kí wọ́n gba àwẹ̀ àwọn wo ni wàlíyù àwọn tó pé wọ́n lè ṣàyà gbangba pé àwọn tó sógun rẹ̀ gbèsè ló fi kalẹ̀ yí àwọn náà wọ́n sàn nínú gbèsè ni gbèsè téèyàn jẹ ọlọ́run kọ́dà nábì ní dẹ́yìn ọlọ́ọ̀yì àhàkú àyọkùdọ̀ gbèsè tọ́lọ́run lọ́yẹ kẹ́ẹ̀kọ́ san kẹ́ẹ̀tọ́ máa san tí ilẹ̀ nípa báyìí irú ẹni bẹ́ẹ̀ káwọn wàlíyù rẹ̀ ọgbà àwẹ̀ ẹnu àwọn apá kan náà àwọn onímọ̀ wọ́n ní rìwáyà hadithi wá lọ́nà míì tá nàbì sọ pé manadara ẹni ọba lérí pé òun ọgbà àwẹ̀ fọlọ́run àwọn wa ní irú àwẹ̀ yìí àwẹ̀ tó bá ikú lérí rẹ̀ ní òun nìkan ni kí wọ́n gbà àmọ́ èyí tí ó fi ní lọ́kàn balẹ̀ tí ò ní gé pé bọ́yá àbí bọ́yá ni pé kí wọ́n gbà àwẹ̀ ni ìmọ̀ ó lérí rẹ̀ ní ìmọ̀ ọjọ́ ọ̀ràn yẹn ni torí pé àwẹ̀ ọ̀ràn yẹn àti lérí ọ̀ràn yẹn ni àwẹ̀ tí ọ̀wọ́nú rẹ̀ tí ò sékè láàbù ń bẹ̀ ni pé àwẹ̀ olóhùn bẹ́ẹ̀ ṣe tàtà wá èèyàn ló wọ́n gba síta ṣàwáàlì nísìnyí ọ̀wá gbà tán ẹnìkan má bàa san àwẹ̀ o èèyàn ló wọ́n gbà àwẹ̀ monday àbí má gbà àwẹ̀ alamisi kọ̀wá rí gbà ẹnìkan má ṣe kíni kọ́ má bàa gba àwẹ̀ àmẹ́yìí tó bá jọ́ràn yẹn ìmọ̀ ọ̀ràn yẹn rọ̀mọ̀bọ́nà àbí àwẹ̀ téèyàn ṣèlérí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní àdífì ní general ní káwọn wà léyù rẹ̀ kí وبعد ذلك والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين